this country, there's no security. So starting from now, we don't want any Fulani men in our in our land to come and disturb our father, our farms, our sister. If you are meet any Fulani man, we are ready to face him and destroy them. Starting from now. Of course. If any police attack us for that, we are ready for them. We are ready. Yoruba people ready to this country to, to, to, we are ready for, to, to, to face the country that uh, you don't have mercy for Yoruba. We have taken back our territory. Yesterday, Yoruba we meet many, my brother, I meet some, maybe like a five years old boy, six years. There is no father. They don't have house to sleep. They don't, they don't have anything. Mm. If you see this, this, this, all this boy, small boy, they smoke Indian air. I swear. Mm. I, oh my God, this country is finished. We don't want Nigeria anymore. We want Yoruba nation. And we are, we are not fear anybody. We fear only God. Thank you, thank you. Enough is enough. Enough is enough. There's no going back. What a Hello, hello, Yorùbá, eh, bàbá wa lélẹ́yìn, gbogbo ọmọ Yorùbá, ọ̀dọ́ Yorùbá pátápátá a support Baba. wa torí pé Baba. wa ń béèrè ẹ̀tọ́ wa fún wa a dẹ̀ rí pé Baba. tó mọ iye ọmọ lélẹ́yìí Baba. ń rò ó pé nígbà tóun bá dàgbà kí ni àbọ̀ tóun fẹ́ jẹ́ fún àwọn tí wọ́n ti lọ Baba. wa gbé wa Baba. ti gbé wa délẹ̀ lérí náà already torí pé ohun tá à ń fà yìí kò sí padà sẹ́yìn lórí ẹ̀. kò sí o. kò dẹ̀ sí ìbẹ̀rù fún ọmọ ọlọ́run torí pé ọmọ ọlọ́run làwa ṣe ọmọ bàbá làwa ṣe nípa ìgbàgbọ́ nínú Kristi ẹ̀rù kankan ọba wa torí pé ọlọ́run ló gbé bàbá wa dìde ó ti fi àwọn ọmọ akíkanjú tì í lẹ́yìn ẹ̀rù kankan bàbá o àbẹ̀rù anybody níbi tí nǹkan dé dúró báyìí torí pé ìlú tí a pera wa ní ìlú tó pera ẹ̀ ní nàìjíríà tí ò sí ààbò fún àwa tá a wà ń bẹ̀ àwọn fúlàní ń pa wá wọ́n ń bà gbogbo dúkìá bàbá wa jẹ́ wọ́n fi ń tún tiwọn ṣe wọ́n rẹ́pù àwọn àǹtí wa àwọn àbúrò wa wọ́n tún ṣe fídíò wọ́n mọ̀ jẹ́ ká rí ẹ̀yìn ẹ̀ wá jẹ́ ẹ̀ tó fi hàn wá fúdìí èyí gbogbo ẹ̀mọ́ gbẹ́nu gbogbo ọ̀dọ́ yorùbá sọ̀rọ̀ pé àfẹ́ wọn mọ́ ní orílẹ̀ wa ń bi kálukó dirẹ̀ mú ìlú Benin Republic wọn ò tó Ọ̀ṣun state. wọn ò tó local government méjì ńlá ni. kí ni mo sọ fún yìí wọ́n dẹ́sẹ̀ lé ayé wọn wọ́n dẹ̀ ń gbádùn ara wọn àlàáfíà wà ń bẹ̀ ààbò wà ń bẹ̀ gbogbo àwọn ọmọ Yorùbá wọ́n ti lọ ń jẹ adúró wọ́n lọ ń ṣe ọmọ ọ̀dọ̀ ṣe nǹkan oríṣiríṣi nílẹ̀ Benin Benin wá ní kí wọ́n máa gba ìwé wọn lé ọ̀pọ̀lọpọ̀ nígbà tí àwa gbọ́njú ìlú Ghana wọ́n máa ń wá lu wálẹ̀ Yorùbá ń bí wọ́n máa ń ṣe so súnmíkà ẹ̀ lábáyọ́ tó ń jò ẹ̀ ní bàtà tó ń jò iṣẹ́ tó wá ń ṣe ń bí nìyẹn bọ̀ nísìnyí àwọn ọmọ Yorùbá wọ́n ti di ẹrú nílùú Ghana débi pé Ghana ń lé wa pé ká máa lọ lu wa a dẹ̀ ń pera wa ní wọ́n Nàìjíríà gbogbo agbára tí ń bẹ́ẹ̀ lu Nàìjíríà ń bí kò sí Yorùbá mẹ́ ọdún kẹrìndínlógún rèé tí ọmọ Yorùbá ti ṣe IG buratai abikile tán láwọn ilé lọ́lẹ́dẹ́mẹ́ta yìí símọ̀ sáfàmì Yorùbá ò débẹ̀ rí ájì tí ń bẹ́ẹ̀ lù yìí haúsá fúlàní ló ń ṣe àwọn náà ń ṣe ọ̀gá sójà àwọn náà ń ṣọ̀gá ss àwọn náà ń ṣọ̀gá gbogbo nǹkan láyé kò sí yorùbá nìkan wọ́n làwọn fún wa ní vice president extra tire dọ́mítà tí ó lè sọ̀rọ̀ tí ó lè béèrè ẹ̀tọ́ yorùbá fún adẹ̀rí pé gbogbo àwọn bàbá wa tọ́jọ́ lọ́sẹ̀lú yìí wọ́n ń tà wá ni wọ́n fi wá gba géè wọ́n fi wá ṣe business wọ́n fi wá gba contract so fúdìí èyí eléyìí tá à ń ṣe lẹ́nu yìí gbogbo àwọn ọba wa pátápátá látòrí ọ̀ni aláàfin gbogbo ọba tí ń bẹ́lẹ̀ yorùbá ni wọ́n ń bẹ́ ń bì báyìí ṣùgbọ́n bá tó bá fẹ́ sọ fún wa pé òun ò sí ń bẹ̀ kó ṣe fídíò kí gbogbo yorùbá rí gbogbo àwọn tó jẹ́ bàbá wa látòrí bàbá wa eh, eh, bàbá wa tó wà lẹ́kọ̀ọ́ bàbá wa ayọ̀ adébánjọ bàbá wa tó jókòó gbogbo ọ̀rọ̀ tí bàbá wa sọ yìí bàbá wa ayọ̀ adébánjọ mọ̀ sí gbogbo afẹ́nifẹ́re mọ̀ sí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ yorùbá mọ̀ sí gbogbo ọ̀dọ́ yorùbá mọ̀ sí àgbààgbà tí máa ń bẹ nílẹ̀ yorùbá yìí tó bá ní òun ọ̀fọwọ́ sí nǹkan tí bàbá Banji Akíntóyè ṣe lélẹ̀ afẹ́kọ̀ọ́ ṣe fídíò. ohun tí a fẹ́ ni pé òmìnira fún yorùbá ó sì ti bẹ̀rẹ̀ láti òní tí bàbá wa ti sọ̀rọ̀ bàbá wa ti pàṣẹ a sì nígbàgbọ́ yín pé mímí ò lé mi bàbá ọ̀dẹ̀ sí ẹnì kankan tí ó lè fa ọmọ Yorùbá kan ní aṣọ níbi tí gàdédó tí a bá ń gbọ́ bìkẹ́ yín pé ọlọ́pàá kan tàbí sọ́jà kan tàbí ẹ̀sẹ̀sì kan ó fi ọwọ́ kan ọmọ Yorùbá kan yóò dògùn ni o ó ti tó gẹ́ mo ń gba ẹnu gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ pé a fẹ́ gbogbo Fúlàní agbénipa lórí ilẹ̀ wa mọ́ láti sísí lọ a dẹ̀ fẹ́ gba gbogbo àwọn bàbá wa níyànjú tí wọ́n jẹ́ àgbẹ̀ kan padà sóko wọn láti ọ̀la lọ a bẹ̀rẹ̀ sí í rin gbogbo ìletò déletò láti mọ bá wọn sọ̀rọ̀ kálukú ọmọ padà sóko rẹ̀ ní ìrọ̀rùn a dẹ̀ rí pé a mójútó wọn débi pé a ní rí Fúlàní kankan tí ó yọ wọn lẹ́nu mọ́ torí pé àwọn Fúlàní yìí wọ́n ń jẹ orúkọ ó dúkìá àwọn bàbá wa jẹ́ wọ́n ń jẹ oko wọ́n ń ba su ba ata ba nǹkan jẹ́ láti lè jẹ́ pé kí àwọn ọmọ kó ata tiwọn àti tòmátì wọn àti sun wọ́n tà fún wa wọ́n ti sọ wá dẹrú ẹni pé gbogbo ilẹ̀ yorùbá ni fúlàní ti yọ apó àfi fúlàní ó àfi àwọn bàbá wa lọ adẹ̀dúgbà lọ́wọ́ bàbá wa olúbàdàn bàbá dáadáa wọ́n ti yọ ẹni pé wọ́n ti gba agbára kó lọ́wọ́ sẹ́ríkì kan wọ́n ní kọ́ wà lábẹ́ baálẹ̀ léyìí tó yẹ pé bó ṣe yẹ kọ́ wà nìyẹn gbogbo ìyà tí àwọn fúlàní yìí fi ń jẹ wá gbogbo agbára tí wọ́n ń lò yìí wọn ò tí ì bí ọmọ yorùbá kan dáa kó lorú ẹ̀ nílùú wọn àwa yorùbá tá ń gbé nílùú wọn á lágbára kankan kí ló dé tá wá ń ṣe ẹrú nílùú tí wọ́n ti bí wa kí ló dé tí à ń ṣe ẹrú nílùú tí wọ́n ti bí wa tọ́dẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n ń pera wọn ní sẹ́nítọ̀ tí wọ́n ń pera wọn ní ọ̀nà erébù tó ń sọ lórí wa wọ̀nyí wọ́n máa lọ nínú goslo wọ́n rí àwọn ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún márùn-ún tí wọ́n ń ta gúgúrú tí wọ́n ń ta pọ́pọ́ wọ́n dẹ̀ tún máa rajẹ lọ́wọ́ ẹ̀ rí pé ẹnì parun èso lórí gidi so fún díẹ̀ yìí a fẹ́ wọn mọ́ ohun tá a fẹ́ ẹwòye ọmọ Yorùbá ti ń bẹ káàkiri àìmọye orílẹ̀-èdè ní Yorùbá pọ̀ jùlọ àìmọye orílẹ̀-èdè ní Yorùbá pọ̀ jùlọ kí ló wá dé arọ gbogbo àgbáyé. gbogbo àwọn United Nations kíkiri yóò tó dá wàhálà lẹ kó tó dogun kan wọn á tí wọn bá wá wá àwọn wa dá sí ó tó di pé yóò dogun tí wọn bá wá dá sí yóò kọjá ọtọ rò torí pé ibi tí nǹkan dọdọ Kama le lè sun ká má lè gbélé à ń sunú lé wa ọkàn wọn balẹ̀ à lọ lórí ìrìn ọkàn balẹ̀ kí ló ni wá ni àṣàyẹ wa àwọn olórí la sì yàn adẹ̀ láàṣẹ mọ́ so they are no longer interested. ẹ tí ń ka wa ní èkó ń bí àbábá gbogbo àwọn tí ń sọ lórí bẹ́ẹ̀ fúlàní ni wọn àfẹ wọn mọ pọ́ọ̀tì wa tá a ní pọ́ọ̀tì méjèèjì fúlàní ní kọńtró wa ń bẹ àfẹ wọn mọ gbogbo airport wa ń bẹ yẹn fúlàní ní sọ lórí bẹ́ẹ̀ àfẹ wọn mọ sẹmẹbọdà àfẹ fúlàní ń bẹ mọ láti sísí lọ tí bàbá bá ti sọ̀rọ̀ tán àwọn ọmọ yorùbá kẹmẹta ṣe mítì lọ sí gbogbo bọ́dà wa lẹ̀ tí ráìsì ó lè mọ wọlé oúnjẹ ó lè mọ wọlé ó lè mọ wọlé nínú ẹnọ́fíìsẹ́ náà ó ti tó gẹ́ gbogbo bọ́dà wa tí ìjọba nàìjíríà láwọn tì à ń sọ fún ọ pé àṣìlábẹ́ ọmọ báyìí á lọ sí gbogbo ẹlẹ́ láti sí ìlọ fúnra wa gbogbo tẹ́ bá fẹ́ ṣe fún wa àwa kan ti rẹ́dì fún yín mo ń bá ẹnu gbogbo ọmọ yorùbá sọ̀rọ̀ ni o àwọn kan lè sọ pé ẹnu yorùbá kò ẹnu wa kò ẹ má fọkàn sí o tẹ bá fẹ́ mọ̀ pé ẹnu wa ẹnu wa kò ẹ̀yẹ ẹ̀fọwọ́ kan nìkan ẹ mọ̀ pé gbogbo àwọn ọba pátápátá níbẹ̀ lẹ́yìn wa ọkọ̀ tó bá lọ́wọ́ sí lẹ́yìn wa kọ́ lọ ṣe fídíò kárí kò ní mọ́jú mọ́. kí ni ìmọ̀ràn yín báwọn ọmọ Yorùbá bá wà nílé Haúsá kí ni ìmọ̀ràn yín báwọn ọmọ Yorùbá bá wà nílé Haúsá. ọmọ Yorùbá ilẹ̀ Haúsá ni wípé ilé ti tó lọ ẹ̀mọ ọ̀bọ̀ ńlé o ẹ̀mọ ọ̀bọ̀ ńlé o o à ń gbà yín nímọ̀ràn gbogbo ọmọ Yorùbá ti ń bẹ nílẹ̀ Haúsá gbogbo àwa Yorùbá ẹ mọ̀jà bára wa jà ẹja ṣera wa lọ́kàn àsìkò ti tó ilé ti yá ẹja ṣera wa lọ́kàn kò sì jẹ́ yẹn. Sunday Adéyẹmọ alias Sunday Igboho Igboho sá a fẹ́ kí bàbá wa Professor Banji Akíntóyè kó ṣe àṣekágbá pẹ̀lú ọ̀rọ̀ ìyànjú àṣekágbá. We are waiting for closing uh, remarks. Last statement, sir. Yóò bá ní sá, yóò bá No, no, no. It's an international thing. International thing. Ask to go Yeah. Uh, my, uh, In this. very important and historic moment. The most important thing for the Yoruba nation is to learn to work towards achieving their sovereignty. We, are, we have already declared that sovereignty now. But the Yoruba people must learn to work together. Uh, for instance, a meeting was held in uh, The meeting was held by our elders and leaders and uh, uh highly placed persons today. And if you hear this, uh, the, the, the enumeration of the grievances of the Yoruba nation, what the Yoruba nation is suffering in Nigeria, it is the same thing that we are talking about here. Therefore, there should be no reason why we cannot all work together for the purpose of extricating ourselves from this uh, from this rubble that Nigeria has become. So my advice to you young people is gather yourself